ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà ẹ̀ a kí yín kú ọjọ́ méjì mẹ́ta ẹ̀ torí pé tá a bá ti ríra àti pẹ́ ẹ kú àti làákìra ẹni o gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV a wípé ẹ kú àti ẹ kú ọjọ́ mẹ́ta ẹ má bínú àṣà òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí à ń ṣe àwọn ètò kan láti lè jẹ́ kí gbogbo ohun gbogbo kó máa dánmọ́rán kó máa lọ létòlétò ní orí ìkànnì yìí òun náà ló fà á tí àwòfẹ́ òfin wa wò bí ọjọ́ bíi mélòó kan ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yèyé gbàgede àṣà ìkànnì yèyé gbàgede àṣà TV mo kí yín lóko lódò lẹ́yìn odi mo kí yín nílà oòrùn níwọ̀ oòrùn mo kí yín ní gúúsù mo kí yín láríwá mo kí yín níbi gbogbo níbi ojúmọ́mọ́dé lórí gbogbo àgbáyé a ní gbogbo àkókò tẹ bá wà ni mo fi ń kí yín lọkùnrin lóbìnrin lọmọdé lágbàlagbà gbogbo àkókò tẹ bá wà ni mo fi ń kí yín pé ẹ kú déédéé àsìkò yìí mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun gbogbo àkókò tẹ́ bá wà ńbẹ̀ ni mo fi kí yín o adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa adúpẹ́ fún àdúrótì yín ipa ò ní pín yín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ níròhùn gbé sọnù bí ò ṣe bí ọmọ àríni abẹ́rẹ́ àríni abẹ́rẹ́ oyèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi èmi làríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfẹ́bí sínú kọ oúnjẹ ahun èmi lọ́mọ bó rí mi tó rojú máa sì fà ìjẹ́tẹ̀ torí tí mo kápá ọ̀kánjú àmì ni òun àríkẹ́ ọmọ ajó má ní wòran mo mà tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò lónìí ìbàràpá ni mí ọmọ àfi bàràpèlè ọ̀rọ̀ sápá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlé akùkọ gàgàrà kíkọ lérúwà o agbe ní dájà wa hmm. mo ní bá a ṣe ń sọ lójoojúmọ́ bá a ṣe ń ké tọ̀tọ̀ lójoojúmọ́ pé ó ti sú wa ó kó ẹrú èyí tí àwà eh, ìyẹn láéláé nàìjíríà nàìjíríà láéláé pẹ̀lú ọwọ́ àwọn láyaláyá tí wọ́n jẹ́ aládarí wa tá a wà ó tó gẹ́ à ń pariwo à ń ké tantan ní gbogbo ìgbà àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ò sinmi eh, àwa ìwé náà a ò dákẹ́ a ò sinmi gbogbo ìgbà ni à ń pariwo tí à ń sọ wípé ó ti sú wa yorùbá nation la hmm. ẹ̀yin èèyàn ẹ má gbàgbé o lóríṣìíríṣìí ni àwọn ìwọ́de tó ń lọ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí èmi a máa sọ fún wọn pé ìdí pàtàkì ń bẹ tó fi yẹ ká pín ìdí ni ìdí yẹn ni wípé àwa ò fẹ́ ṣerú mọ́ ọmọ Yorùbá tí kò bá darapọ̀ mọ́ ìlànà àti ètò èyí tí à ń ṣe lórí pé bí Yorùbá ó ṣe dá ìyẹn òmìnira orílẹ̀-èdè Yorùbá á jẹ́ wípé ọmọ àlè ni a jẹ́ pé òun náà wà nínú àwọn jẹgúdújẹrá olóṣèlú ọ̀jẹ̀lú ọ̀jẹ̀lú tí ń pera wọn lólóṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà èmi ní àwọn ìdí pàtàkì tó fi yẹ ká pín nítorí pé ká lè bọ́ lóko ẹrú ká sì lè bọ́ lọ́wọ́ àwọn òṣèlú àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn ní olóṣèlú ìyẹn odi méjì bẹ́ẹ̀ yẹn kí ó lè rọrùn fún tẹrú tọmọ nítorí pé bí a bá wà lómìnira tí ẹnu ká wa ohun gbogbo á rọrùn fún wa ìgbà náà eku akebi eku ẹyẹ akebi ẹyẹ nítorí pé a máa gbédè ara wa èdè ara wa máa yéra wa torí pé amalgamation irọ́ amalgamation òfò amalgamation ìdààmú amalgamation wàhálà tí wọ́n kó wa sí tí wọ́n fi lẹ̀ wá pọ̀ láwa tẹ́dẹ̀ wa ò yéra wa èdè kò yédè kì í jẹ́ kí àlàáfíà wà nílùú òun ló jẹ́ kí a rí àwọn amòòkùnṣìkà tí wọ́n ń sá pamọ́ síbì kan tí wọ́n ń fara pamọ́ jẹ àwa Yorùbá níyà tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ tí wọ́n ń fẹ̀mí ṣòfò àwọn agbésùmọ̀mí agbébọn lójoojúmọ́ ọmọdé ń ké àgbà ń ké ẹni mọ̀wé ń ké ẹni kàwé ń ké ẹni tí ò kàwé ń ké àwọn kan sì wà níbì kan wọ́n sọ pé rárá o <laughs> àwọn ò ti Yorùbá nation ṣùgbọ́n gbogbo àwọn tí wọn ò ṣe ti yorùbá nation ẹlẹ́dàá mẹ̀kúnnù á jẹ wọ́n níyà ẹlẹ́ àwọn alálẹ̀ yorùbá á jẹ wọ́n níyà nítorí pé hmm, ọ̀rọ̀ tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rin ni tó bá ṣe gúnugún ni á wo ohun kókó mórí ẹ̀yìn ọ̀rọ̀ yorùbá nation yìí ó tó ohun àpérò fún gbogbo mariwo hmm, nítorí pé nǹkan ti bàjẹ́ jìnnà lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ dé ilé ìwòsàn kò sábẹ́rẹ́ kò sóògùn lẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ déléèwé àwọn ọmọ wa ò rágàjókòó bẹ́ẹ̀ kẹ̀ gbogbo àwọn aráabí yìí pátápátá ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ o bọ́mọ ò bá tàn ó láti bá àrọ́bà àrọ́bà sì ni bàbá ìtàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn lọ ẹ̀yin ẹ lọ sí àwọn iléèwé wa gbogbo ìṣẹ̀lẹ̀ máa rò pé hmm, nǹkan ṣe wá ẹ wò nǹkan ṣe wá ẹ má jẹ́ ká dé ìnà pẹnu òun ló fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń jà gbogbo àwa tí à ń jà fún orílẹ̀-èdè olómìnira ti Yorùbá a gbọ́dọ̀ a gbọ́dọ̀ túbọ̀ tẹra mọ́ tẹpá mọ́ ní gbogbo ìgbà nítorí pé àìláṣọ lọ́rùn pàkà tó wọn àpérò gbogbo mariwo lẹ́nu ìgbà táwọn ọmọ iléèwé wọlé iléèwé ní ẹnu àná yìí mo láǹfààní gẹ́gẹ́ bí oníròyìn láti rìn káàkiri gbogbo àwọn iléèwé tó jẹ́ ti ìjọba bá kámẹ́rà ẹ̀fẹ́ yìí olólùfẹ́ mi láti rí ohun tí ó fà á tí a fi ń pariwo tí à ń polongo lójoojúmọ́ tí àwọn kan sì ń rí wa bí èèyàn bíi tí wọ́n rí wa bí èèyàn burúkú tí wọ́n rí wa bí èèyàn bí tí wọ́n rí wa bí èèyàn burúkú nígbà tí mo dé ilé ìwé àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ̀nyí ominú kọ mí ẹ̀rù bà mí kódà inú yà mí nítorí pé mo rí i pé kò sí àga kankan ilẹ̀ẹ́lẹ̀ làwọn ọmọ ilé ẹ̀kọ́ ń jókòó sórí bẹ́ẹ̀ nígbà tí wọ́n nígbà tí wọ́n kàwé ọ̀fẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ ìwé àwo lọ́wọ́ sórí bẹ́ẹ̀ nígbà tí wọ́n kò rí bẹ́ẹ̀ eh, ni máa ni mo ṣe ń wò hmm, nǹkan pàtàkì ní ọ̀rọ̀ yorùbá nation yìí n tó tó gbárùkù tì tó tó gbé lárugẹ ni nítorí pé má fòkó mi dáná ọjọ́ kan là á kọ́ ọ́ má fòkó mi ṣọ̀nà ọjọ́ kan là á kọ́ ọ́ gbogbo ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn tẹ́ ẹ̀ olóyè Sunday Ìgbòho gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbárùkù sí ọ̀rọ̀ yorùbá nation bí yóò ṣe di múmúṣẹ lágbára lọ́wọ́ Elédùmarè pa ò pín ààbò ọlọ́run èyí tó dájú yóò máa wà lórí yín hmm. ọ̀rọ̀ iléèwé nìkan mo mà tún lọ sílé ìwòsàn ìjọba mo lọ sílé ìwòsàn ìjọba ní tí mo rí ń bẹ̀ ò ṣe fẹnu sọ bí wọ́n ṣe ń ru aláàárẹ̀ wọlé ni wọ́n ń gbòkú wọn jáde nígbà tí ò sábẹ́rẹ́ tí ò sóògùn àwọn ìdí pàtàkì tó yẹ kí orí ọmọ yorùbá àtàtà ó fi pé lórílẹ̀‐èdè nàìjíríà ká pín ká dáwà kẹ́nu ó lè ká wa kí a lè ṣe ohun gbogbo létòlétò lórí ilẹ̀ wa nílẹ̀ bàbá wa òun lè yí a sì ń bẹ́ẹ̀ la sì tún rí àwọn ọmọ yorùbá kan tí wọ́n ń hùwà bí ọmọ àlè tí wọn ò gbárùkù tì wá lórí ìjàǹgbara fún òmìnira orílẹ̀-èdè olómìnira yorùbá yìí ó jẹ́ nǹkan tó máa ń kọ mi lóminú ní gbogbo ìgbà àmọ́ mo mú àwọn fọ́nrán kan wá fún wa láti wò lórí ìkànnì yìí orí fọ́nrán yẹn náà ni màá fi wá sílẹ̀ sí ẹ jẹ́ ká wò ó gbogbo nǹkan tá a bá wò ń bẹ̀ ọ̀nà wo ló yẹ ká gbìgbà kí tún lọ́nà àbáyọ ibo ló tún kù sí tó yẹ ká ṣe àmọ̀ràn yín Eh, èyí tẹ́ máa ń fi ránṣẹ́ sí Ìwé Gbàgede Àṣà ó ṣe iyebíye o ẹ máa fi ránṣẹ́ ó ru mí sókè o ẹ like ẹ comment ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ìkànnì yìí tẹ́ ẹ̀ sì ń wò lóòrèkóòrè ẹ bá wa subscribe sí i ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ má unsubscribe o ẹ wà níbẹ̀ kẹ́ ẹ máa wò wá lóòrèkóòrè lágbára lọ́wọ́ Elédùmarè akọ̀tún láti mú wá fún yín nígbà míì má fi yín sílẹ̀ pẹ̀lú àwọn fọ́nrán tí mo mú wá lónìí yìí ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ like ẹ comment ẹ share nítorí pé èmi á máa wí pé Yorùbá nation now no going back ni Yorùbá nation now no going back Yorùbá nation now no going back nítorí pé bẹ́ẹ̀ lọmọ ọkọ ṣe ọmọ àlè nìkan Hmm. ǹdí ó ní òun ò lè wá kú mi ò sì lè wá kú kó lè jóye lé bàbá ẹ̀ nǹkan pọ̀ tí màá mú wá fún yín àmọ́ ẹ jẹ́ ń dúró báyìí ná màá tún mú yòókù wá bó bá ṣe ń wáyé màá máa mú wá ní ṣísẹ̀ǹtẹ̀lé àwọn ọmọléèwé ti wọlé o mo sì ń lọ kiri nírú àkókò yìí láti wò pé kí ló ń ṣẹlẹ̀. Hmm ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ yèyé gbàgede àṣà mojísọ́lá àjà ìlú ọkọ mi àríkí ọmọ àfìjà sínú pété ẹ̀rín afẹ́bi sínú kò ń jẹ ahun èmi lọ́mọ bó ló ń jẹ rí mi sọ̀rọ̀ ojú máa sì fa ìjẹ tẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o àríkí ọmọ ajó máa níwòrán mo sì ń lọ lórí ètò lónìí akọ̀tún màá tún mú padà wá fún yín ìbarapá ní mí ọmọ afibara pílẹ̀ ọ̀rọ̀ tapá titun ìrúwà this is the career struggle. Hmm. Gbogbo nǹkan tá a ti ń ṣe tẹ́lẹ̀ kálukú ń ṣèfẹ́nú ẹ̀ ni. Láti èmi lọ mo fẹ́ ṣèfẹ́nú mi, màá purọ́ mọ́ ọ̀rẹ́ mi, màá purọ́ mọ́ ẹni tá a jọ ṣèpàdé tí ò ọ̀dí pẹ̀lú mi. Ìlọ máa sọ pé ń bu owó ti kí owó lálá. Gbogbo nǹkan tó ń da èdè wa rú, òun lọ́lọ́run gbókun tì lénìí. ogun náà dẹ̀ ma ṣẹ́ délẹ̀ délẹ̀ ni. o. a very important citizen ọmọ wa ọmọlẹ̀ Yorùbá tó jẹ́ èèyàn pàtàkì tó ti ṣèjọba federal government títí tí wọ́n wá bá sọ̀rọ̀ à ń ṣe nǹkan tó tẹ́lẹ̀ yìí ẹgbẹ́ ẹ lè mí òótọ́ ó ti ṣèjọba ó ti ńlá nínú ìjọba ó yẹ ẹ kó lè dá ó ní da si ṣe pé òun ò lè dá sí ọ̀rọ̀ nàìjíríà àwọn ò ọrọ ti suo òun bí bá wọn bọ́ èrò ẹgbẹ́ jọ pé ká ṣe nǹkan dáadáa àwọn tá a jẹ́ ìyẹn pátákì pátákì ọmọ. ẹbí ti mú ti bàbá wa o. wọ́n ń pe fóònù wọn ni wọ́n pe device wọn yẹn ni. ṣé ẹ ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni sà. à ń gbọ́ yín sà. pé àtijọ́ yẹn ló ti kó gbogbo ọ̀rọ̀ Yorùbá sọnù òun ò bá yàn sọ̀rọ̀ Yorùbá mọ́. pé gbogbo ẹ professor oprof gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ìlú àìjáyàn tó òun mọ bẹ́ẹ̀ ṣe lè máa bá àwọn tó jẹ́ pé rọ́nà pamọ́ yàn lójoojúmọ́ ṣe ìtọ́pọ̀. èmi dẹ̀ ni à á lè fi sílẹ̀ à ó lóun ti fi sílẹ̀ tó wo ara wọn ò bá mọ́ o à ń lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn dáadáa sẹ́yìn nídìí ọ̀rọ̀ ìjà Yorùbá nírú rọ́tà ń pamọ́ra wa à ń hmm. hmm. fìyẹn lé ọ̀pọ̀lọ a máa ń bínú pé àwọn èèyàn wa ọ̀jọ̀gbọ́n wa wọn jáde àwọn ọlọ́lá wa ò jáde ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nǹkan tó ń bà wọ́n lẹ́rù ní irú ìṣe tá a ṣe máa ń ṣe síra wa irọ́ ńláńláńláńlá tá a máa ń pamọ́ra wa. lẹ́ni lẹ́ni láàárọ̀ yìí. ìjọba kan tí a bá sọ̀rọ̀ abroad èèyàn kan tó súnmọ́ mi dáadáa ń bẹ̀ ń sọ fún mi wípé àwọn méjì kan lára àwọn tó ti jà kúrò ní ìlànà ọmọ Oòduà tẹ́lẹ̀ àwọn Akínọlá àwọn Olúkọ̀yà pé wọ́n kọ ìwé wípé Professor Akíntóyè ṣe dictator bẹ́ẹ̀dá fọ́ ká má jẹ nǹkan tó bá béèrè lọ́wọ́ ìjọba yẹn ká má grant ẹ̀ fún Yorùbá. ẹ̀gbọ́n kan tí mo sọ. ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ. àgbọ́yé bàbá àgbọ́yé. àgbọ́yé àgbọ́yé àwọn ọmọ ìjọba náà bọ̀. àwọn Yorùbá ń sọ fún àwọn ìjọba òkèèrè wípé nǹkan tí gbogbo adúgbò lè béèrè fún Yorùbá yẹn má jẹ́ torí pé dictator ni. Hmm. ṣé a lè gbé a whole nation léwọ́ dictator? why? because wọ́n disagree pẹ̀lú bá a ṣe ń ṣe nínú ìlànà ọmọ òdu àwọn bínú lọ wọ́n bẹ̀rẹ̀ sí lọ ń purọ́ ńláńlá wọ́n rẹ́ni lára wa tó jẹ́ pé ó dìde ó lọ sórí tẹlifíṣàn ní Amẹ́ríkà ó lọ ń purọ́ wípé owó ńláńlá là ń jí gbogbo àwa tá à ṣe ìjọba tá ètò pé Yorùbá kó lè lọ síwájú. These things have to stop now. Inú mi dùn nǹkan tá a ṣe léyìí. Ó dẹ̀ fẹ́ ká wá fi òfin sí kì í ṣe pé ká kàn búra wa àwa táwa ń bẹ́ àti búra ṣùgbọ́n a gbọ́dọ̀ fẹ́ fẹ́ a gbọ́dọ̀ papọ̀ láti láti dóòtúndé wípé ẹnikẹ́ni tó bá tó gbéra tó mọ́mọ́ ẹnìkejì pa gbogbo ègún tá à ń rẹ́ tó lẹ́yìn àlérí ilé mi kó ṣẹlẹ̀ kí nǹkan tá à ń sọ wọ̀nyí kó ṣẹlẹ̀ sí wọn. It is the only way to go forward. A lè go forward tó bá jẹ́ pé anybody ló lè jókòó sílé ẹ̀ kó ronú sí pé máa purọ́ máa ní kejì òun kó lè pa kó lè máa pa pẹ̀lú confidence. We cannot go on. So I am glad that we have started a major revolution in this struggle now. Ẹ jẹ́ kí ẹranko ilé kó ránṣẹ́ sí toko kí ránṣẹ́ sí tilé. A new day has dawned in the struggle for Yoruba liberation. We have started something new here. Ẹ̀yin olé sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ gbogbo. ẹ mọ̀ pé nǹkan tí ọmọkùnrin yẹn ń sọ àbí ọmọbìnrin yẹn ń sọ lórí program yìí irọ́ ni ẹ jẹ́ kó máa máa sọ torí pé ìyàwó attract àwọn èèyàn láti wá gbọ́ yín tẹ́bà lè láti ní lọ lanu ẹ̀ sọ̀rọ̀ lórí program yẹn máa kọ́kọ́ ẹ̀ wípé àti búra pé máa máa ṣe pé máa o torí náà purọ́ program mi o má kó bá mi o má kó It is the only way forward now. A, a culture of probity, of honesty. Gbogbo òsẹ́yìn ẹ sọ pé yá Allah. Gbogbo òsẹ́yìn ẹ sọ pé yá Allah. Ọlọ́run ọba la gbójúlé. Àbí? Àwọn ìyá wa lásàlátù, a kì í. A kà á sẹ́, a tẹ̀mù Yorùbá nation èyí tó ń kà lábújá òun òun ti kú to be a citizen of Nigeria is not by force yes. so item tó ń kà lábújá òun ti kú so èyí táwọn afẹ́ kà ti Yorùbá nation tábà wá fẹ́ kà ó mọ ọwọ́ rẹ báyìí ó fi lébi áàtì rẹ ibi àyà bí ẹ̀mí kọ́mọ̀ pé tọkàntọkàn ẹ wo èrò ṣe pọ̀ lúlù Ìṣẹ́yìn ìka mọ̀ pé Ìṣẹ́yìn dànù tí yorùbá nation bá dé university international yóò wá lu sẹ́yìn ẹ̀ sàmí mínísítà wà lu sẹ́yìn ambassador wà lu sẹ́yìn ẹ̀mí wọ́ọ̀gùn national anthem ìṣẹ́wà fún ẹ̀wà. a ti fẹ́ kí bàbá wa kí wọ́n bá wa sọ wípé nǹkan báyìí ni a fẹ́ tó ní ìfẹ́ lọ rí bàbá mi ṣe kí wọ́n ní mo fẹ́ kọ́ lọ́tà sí bàbá mi ọmọ náà ṣe òde mi ń ṣe àlejò bí ẹ ṣe sọ ọmọ ni mí ń ṣe àlejò so ìyìn tí a kàn níta sọ ní pé because a ní alẹ́dì láti kú mọ́ ìbá àṣọjọ́ méjì ìbá àṣọjọ́ mẹ́ta ìbá àṣọjọ́ mẹ́rin àti àṣọjọ́ mẹ́rin ìbá àṣọjọ́ mẹ́rin ìbá àṣọjọ́ mẹ́rin olójẹ́ kí gbogbo mídíà àwọn náà ti ṣe pé ibi tí awọlẹ̀ sí lélẹ́yìí pé mo rí àbí mi ò wí re. ọyá wọlé lera. ẹ bá mi pè mí kọ́ padà ilẹ̀ Yorùbá ọdún la wá ṣe ọdún la wá ṣe àwọn alálẹ̀ lọ ní ọdún tí wọ́n wá àwọn alálẹ̀ ti mọjọ́ ọdún àwọn alálẹ̀ mọjọ́ ọdún àwọn alálẹ̀ mọjọ́ ọdún àwọn alálẹ̀ mọjọ́ wọ́n ti pe àwọn olóyè wọ́n ti kọ lẹ́tà sí bàbá láti di oṣù méjì mẹ́ta báyìí. àwa náà jí fáta tó ṣe ń bá ṣe lọ. bàbá òfin gbà tó gbélé lórí ọ̀rọ̀ ìjọba yìí. báwo ni bàbá ti wá máa bá ọmọ sọ̀rọ̀ bí ọmọ bá bẹ́ẹ̀ ní bàbá òun. àà tó bẹ́ẹ̀ o. àà tó bẹ́ẹ̀ o lọ́rọ̀ yìí lọ́rọ̀ yìí lọ́rọ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Odùduwà ìdí abíni oníkẹ́rọ ìdí tàbí ni la rò nílẹ̀ Yorùbá. Let me challenge the leaders of the Labour Party. I beg you. You aren't going to get power in Nigeria by adopting the methods of the bourgeoisie. If you want to mobilize the Nigerian people, you must go beyond visiting those who destroy Nigeria. From today, your candidates must go to the offices of all the trade unions in Nigeria. The offices of women organizations, youth organizations, because the people you are competing with, please know this, have acquired a bet illegally. unbelievable sums of money. And what do they want to do? They want to bribe voters because they have weaponized poverty. Therefore, you cannot operate on the same terrain. If you, and the president of NIC and TUC have made the point that you have the largest structures in Nigeria. Please go out from today to revitalize those structures so that these guys can know that it can never be business as usual in Nigeria again. Time is on our side. Oh, yes. Because Nigerians have lost faith in them. They are now running from pillar to post. When they say you have no structure, tell them the people are the structures of power. The people are the centers of power. Power is lying on the street in Nigeria once again. You don't know? The man in Asorok says, I am tired. I want to go home. Those who want to take over power from him, they are also tired. You know that? Therefore, power is lying on the street of Nigeria. Are you ready to pick it? Thank you. mi ò ní pé kẹ́nikẹ́ni má tiẹ̀ bú mi àbí sọ ẹ̀gàn kankan. I don't know I don't say anyone should not insult me or reproach me. mi ò tiẹ̀ bẹ̀rù ẹ̀dá kankan. I don't I fear no human being. lẹ́yìn bí Ọlọ́run ṣe wí yé. as our God has spoken. tí Nàìjíríà bá vote APC ní twenty twenty three. if Nigeria vote APC in the year twenty twenty three. ṣé hard lẹ rí adẹ́sì lẹ adẹ́sì. You are experiencing Every harvest time now. Other, other, other, other, others. You see a more tougher, tougher, and tougher. Àárín ènìyàn á fẹ́ jẹ ènìyàn bí ẹni jẹun. You always want to eat human being like food bí olúwa mi ṣe wí. as the God has spoken. bí ọlọ́run ẹlẹ́dùnmarè ṣe sọ fún mi. as the living God has spoken. mi ò ní kẹ́nikẹ́ni má tiẹ̀ wá halẹ̀ àbí sọ ohunkóhun. I don't say no one should threat or say anything. mi ò dẹ̀ ní pé bóyá o jẹ́ ọmọ ẹgbẹ́ APC kó láìkì mi. I don't even care if you belong to APC party or not me. mi ò ní sọ pé fọwọ́ ẹ tẹ̀ka ìbò. I want you say don't go and complain. mo sọ fún yín ní ìgbà ní twenty fifteen pé wo nǹkan tó wà ńlẹ̀ báyìí o. I told us in the year twenty fifteen that look at it now. irọ́ lẹ fẹ́ dìbò fún twenty twenty three. you want to vote for tẹ bá dìbò fún ẹgbẹ́ kí àwòrán wọn náà. ìgbálẹ̀. ẹgbẹ́ ìgbálẹ̀. if you vote for the party that has broom as their ball. <laughs> àánú ṣọ́ọ̀ṣì ṣe mí àánú ṣọ́ọ̀ṣì ṣe mí àánú ṣọ́ọ̀ṣì ṣe mí. I pity churches. ebi tó máa pa yín. the hunger that was for you. <laughs> ẹni kí ló dé. you ask yourself why. èmi ò takò anybody. I am not antagonizing anyone. èmi ò dẹ̀ ń dìbò. and I don't vote neither. mo sọ bí Ọlọ́run ṣe rán mi. I speak as God have sent me. Nàìjíríà máa lé lé koko lé koko lé koko lé koko lé koko. mi ò ní pé tí bàbá ẹ bá jẹ́ chairman apc mi ní kí ló má bí mi ò support pdp àbí àbí labour neither do i support pdp nor labour ohun tó máa pay nàìjíríà ni kí a lọ fún true federalism àbí ká pín or we should restructure or secede. And that's what God is telling our Father in the Lord. If you decide to vote, if Tinubu wins, all of you are going into John. That is God has spoken. bí mo ṣe ń sọ yìí náà ni kẹ́ ṣe jù live bẹ́ẹ̀. just let go live let go live as spoken. bí mo ṣe sọ yìí. just the way I have said it. yẹ sọ lóyìnbó kọ́ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ. let me say in English so that the world understand. sọ yorùbá ẹ̀ kí mo sọ yorùbá ẹ̀. okay sir. if Nigerians vote for APC. tọ́pọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà tó bá dìbò fún ẹgbẹ́ òṣèlú APC. will sink. kódà eh, Nàìjíríà yóò wọ inú ìrà. we will swim in poverty. and that the economy will be in shambles. if the government of APC continues. Nigeria will suffer extraordinary. I am not in support of anybody. as a matter of fact I don't vote. kódà and I will never vote. I am telling you that. Mo sọ fún un We have never seen Archie before. A ò tiẹ̀ tí ní ìnira tó. Then this is when we now experience more hardship. kódà aṣẹ̀wá bẹ̀rẹ̀ sí ní ìnira ni. we will be sick the economy will be sick. kódà àṣàárẹ̀ ọjọ́ ajé wa náà yóò ṣòjòjò. I am not saying anybody should like me. mi ò fẹ́ kẹ́nikẹ́ni kó fẹ́ràn mi o. Uh, if I bring a letter to you tomorrow, if I bring appeal phone to you, don't give it to me. But that is what the Lord have said. And I stand, and that's why I make the pronouncement. This is a prophecy. It's not much more than that. Say amen. Say amen. Olódùmarè wọ ní jẹ́bẹ́ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurufú jágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí gbárùnmọ̀lẹ̀ ojú kọ̀tún ìbà àwọn igbárùnmọ̀lẹ̀ ojú kòsì ìbà ọ̀tàrẹ́lúgba irúnmọ̀lẹ̀ tá a lu sẹ́rẹ́ fún ìbà alayé ọlọ́run ìbà ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbàsẹ̀ arẹrẹ ní mògún orúkọ tá à ń pò ògún lákàáyé gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù Yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ Yorùbá ó ti ṣeé ṣe ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi dàṣẹ nítòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní tìgbín kó ṣe kó ṣe ní tìlá kọ̀ṣẹ́ ohun ẹnu mi dà fọṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni kárò rọ̀ mọ́ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yorùbá nation ó ṣeé ṣe tá ẹ finúfíndọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfi kíran Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi ò sọ̀rọ̀ màndìfíà àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá bì kó sọ̀rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ò ní bá wọn rí jẹ àwọn ọmọ adarin oorun láéláé àṣẹ wàá bẹ́ẹ̀ ni o àníṣe gbogbo àwọn tó dìgírí dìgbàmú wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú ẹ ò ní bá wọn ṣàìsàn débi ẹ̀mí gbé wà torí wípé pẹ́pẹ́ lowó ń ṣe nílé arọ́ ara pápá là bẹ́ tu òjòjú kan kò ní sowó kó má bá wọn nájà àyíbọ̀kùnrin ẹyẹ lórí ìtẹ́ àìsàn kankan kò ní fi léyìn ṣe bùgbé ọmọ aráyé kò ní bá wọn fẹ́ gbà fún yín ló ń jẹ torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn àní gbogbo àwọn tó fọwọ́sowọ́ tí wọ́n finú konú lórí kíran rere ọmọ Odùduwà lè di múmúṣẹ tí kì í ṣe torí ipò tàbí ṣe árími tí wọn ò sọ́ra wọn dàparò sábẹ́ ìran Yorùbá gbé kà tó jẹ́ pé ìdúró re ohun ìfẹsẹ̀rinlẹ̀ àtìdúró gbẹngbẹng Yorùbá nation lẹ́yìn ń fẹ́ ní gbogbo ìgbà ẹ ó roko àlọ́dé ẹ ó máa rọjà lọ́bọ̀ ilé kò ní lé yín síta o ọ̀nà kò ní nà yín láéláé lágbára orírun ilẹ̀ Yorùbá torí wípé àṣẹ iná ni iná fi ń jógbó òṣèwọ̀n àlùsẹ́ rẹ̀ mi àṣẹ òrùn lòrùn fi ń gàtà ó dọwọ́ aṣálú ó dọwọ́ amìlú ó dọwọ́ ìgbé amìgboro títì adágbákọ́ adàgbàfọ́yàrá ológìní òru ológìní òru kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọmọtọmọ àṣẹ bẹ́ẹ̀ àfọ̀gbóhùn lórí gbogbo èyí tí mo wí lónìí fún gbogbo ènìyàn tó bá fẹ́ kíran Yorùbá tẹ̀síwájú ó ṣekúṣe náà ní tìlá kọ́ṣẹ́ o ẹ̀ní dẹni ẹ̀yìn láéláyé itọ́ ẹnu mi àṣẹ ṣùgbọ́n ṣá o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gbòkègbodò gbégidí náà gbígba Yorùbá nation ó ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràtà máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọkùnrin ni ló ń ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọmọdé ìbá sàgbàlagbà ọba ni tàbí jòyè ló ń ṣàtakò gbígba Yorùbá nation ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run ìbá aṣọ olóṣèlú ìbá ìran míì tàbẹ́ni tó súnmọ́ràn Yorùbá bíi kásán ló ń fojú sọ̀rẹ́ tó ń dẹ́yìn sọ̀tá tó ń wí kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run torí wípé girileyala bẹ́ẹ̀ tú bẹ́ẹ̀ ni girileyala bá gbònrín kógókógó la bọ́mọ onígògó gbogbo ọ̀tá yorùbá nation fírí ìbò ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò ìbò fírí bó so lóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò ìbòfírí ìbáṣọkùnrin ìbáṣọbìnrin ìbáṣọba ìbáṣèjòyè ló ń ṣàtakò gbígbòmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò ìbò fírí àníkọ́ba má ṣèlú ẹ̀ àníkólóṣèlú má ṣòṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbó lóṣèlú kó lóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbégi dínà ìran Yorùbá wípé òun fẹ́ máa dàbàrú gbígbòmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò ìbò fírí yóò ṣẹlẹ́rì àwọn ọ̀tá ó dilé odi ọmọ Odùduwà èpè kórókórókóró ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé takẹsẹ ní í ṣe láwùjọ òwú ti jí mèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣe láwùjọ ọ̀bọ dandan ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá dandan ní kó tó ràn Yorùbá lọ́wọ́ agbọ́dúdú ẹ̀yẹ má ké agbọ́dúdú ẹ̀yẹ má ké ọ̀ya dá mi lóhùn dá mi lóhùn sẹ́rẹ̀ mi dá mi lóhùn agbádúró ẹyẹ mákè ló ní kómìnira ilẹ̀ yorùbá ó tẹ̀ wọ́n lọ́wọ́ ẹlẹ́ra fún gbágilọ́ya àwọ̀ òkòtẹ́ orí ọ̀rán òun ló ní wí fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ dàrin bàbá wa pòfẹ́sọ akíntóyè bàbá wa adéníran sunday adéyẹmọ ìgbòho òòṣà àti màmá wa onítìrí àti gbogbo àwọn tó ń sòkè sódò wípé kíran yorùbá ó bá lóko ẹrú gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrin wọn rú ẹlẹ́ra fún ẹlẹ́ra fún ni kó máa rá wọn níyè tọmọtọmọ o àníṣe gbogbo ìsun àbíwàlẹ̀ tó fẹ́ máa gbégi dínà ọmọ Yorùbá oko tẹ orí ọ̀rẹ́ kó máa kó wọn dà sọ́run àrèmábọ̀ torí wípé agigan oòrùn tó bá ti ṣe ìtìjú ló bà kí tìjú ó bá gbogbo àwọn ọ̀tá Yorùbá nation ẹ o ètò kó máa tún gbogbo ìran Yorùbá ṣe àkọsìmọ̀gbà ló ní kíran Yorùbá ó dà pé sísí rè torí wípé ò lémọ sílé lémọ jáde lórúkọ tá à ń pẹ̀yìn ìyàmí àjẹ́ asunkún gbọ́rọ̀ kálé lórúkọ tá à ń pẹ̀yìn emèrè àwọn ọmọ Odùduwà àwọn ọmọ Yorùbá ń sunkún òmìnira mọ́ yín lónìí wọ́n ń sunkún ajé mọ́ yín lónìí ọmọ Yorùbá ń sunkún ìlọsíwájú mọ́ yín lónìí Yorùbá nation yìí ẹjẹ́ ó ṣeé ṣe o oṣó ló bá diwọ́ ìran Yorùbá ìtukọ̀ bá wa tú àṣẹ àjẹ́ ló bá ń diwọ́ ìran Yorùbá ìtú kó bá wa tú ẹlẹ́bọ lóògùn ló bá ń diwọ́ ìran yorùbá tó ń wí pé yorùbá nation dàfàtì ìtú kó bá wa tú olóṣèlú ló bá ń diwọ́ ìran yorùbá ìtú kó bá wa tú àáfàá tàbí pásítọ̀ ló ń diwọ́ ìran yorùbá ìtú bá wa tú ìran haúsá àbíran ibo àbíran fúlàní ló bá ń diwọ́ ìran yorùbá ìtukọ̀ bá wa tú ìbá àsọmọ yorùbá gangan ló ń diwọ́ ìran yorùbá wípé kí yorùbá ó dẹni ẹ̀yìn ìtúbá wa tú See how you dey hold me. See how you dey hold me. Bọ́dọ̀. Mo ní ọ̀sí ọ́fíìsì wọn, ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ wọn. Bọ́dọ̀ àti ọ̀dọ̀. Máa pẹ́ ní ẹ̀sì. Wọ́n á ní. Bí ọkọ̀ mi yẹn bá ìbò ìtàfíà, wẹ́sì lè sọ. Ah, ṣé wọ́n nìyẹn? Where my phone? Where is where is the phone? You you no you where is the receipt? You you you no be you you no be for the phone. You you know. Oga where my phone? Where my phone? Where is the phone? shoot. Just go, you go shoot. you go shoot. Oh yeah, for here. You go shoot. Where my phone? Oh yeah, shoot You go shoot. Oh my God. you go shoot. you go shoot. you go shoot. Where my phone? Where my shoot? Where my phone? the You go? I'm Where my phone? You want collect the phone? Where is the phone? Where my phone? Where is the phone? Where my phone? Na my phone. Na my Why don't you tell me you my phone in your Yes, give me my phone. Yes, give me my phone. Your phone is not yes. your phone. Collect everybody's phone. Show ah, your phone. Put your phone. Show your phone. You know what? Why am? Ah? Put your phone. You know who who we are. Put your phone. I I I I I. You know you know who we are. Where the phone? Where the phone? Where the phone? Where the phone? Where the phone? As you as you Where the phone? Where the phone? Where the phone? Hey! Hey, you go right for the drug gun. Keep going. Where the phone? Where the phone? Where the phone? Where the phone? The plastic gun. The plastic gun. The plastic gun. You now know where the plastic gun. Yes, the plastic gun.